kókó ní ṣayá ojú àtàǹpàrà kò ní ṣayá àtẹ́tẹ̀ ojú fáfọ́ ọ̀tẹ́rẹ́ gbòsì ṣayá ọlọ́sùn wò mí sùn wò mí sùn ọ̀dọ̀ rẹ ni mò ń bọ̀ ipá ọmọ tí ó iná gorí ilẹ̀ fẹ́jú lára ó yẹ kí ẹ̀ bá ọ̀nà dí ọ̀nà afẹ́fẹ́ tí ò ṣe ká mú imú náà bá fẹ́ ká lò láàrin afẹ́fẹ́ fẹ́ ìjì ní bàbá fẹ́fẹ́ ìyá ìjì ooo. Àjàyí orí rẹ ló sì kún tá à ń bọ̀ ọ̀fà o. bí mo tú òkú olóò máa ń pa bìrìrì. tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fabẹ́ wà sílé mi lọ báyìí n tó jùjì lọ dà yín láàmú. ẹ̀yin ọmọ tó níyàn ẹ̀ mà burú o ẹ mọ́bìnrin ẹ sì pa ẹ̀gbọ́n ọmọ rẹ̀ ó dáa ẹ mọ̀ mí ni wọ́n jẹ ẹ mọ̀ mí. Àjàyí ògidì olú oníkànga àdìpọ̀ òpó mi òṣùwù wẹ̀dà ẹni Àjàyí gbàgbà tí ò lè gbà lágbàgbà gúnugún ní gbolúwa rẹ. ọ ọ ọmọ bó ṣe jẹ́ láàrin ìlú yìí. ẹ má mọ̀ pèèyàn kan láàrin gbogbo wa láàrin nílé ayé kò sáré kankan níbì kankan báàrè ò bá sí nílùú bó nílùú ṣe fẹ́ pọ̀ ààrẹ náà sì ní ipa tí wọ́n kó nínú ìlú. ìyá wa ìyá wa ogun ti wọ̀ níwọ̀ balógun ni ó rán àwọn ẹ̀ṣọ́ ó ti gbé ààrẹ lọ. gbẹ́ta ni. olórí wa làwọn méjèèjì. ó dárúkọ alágbàtọ́ nínú ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan bó o ló ṣe jẹ́. bí n bá ṣèyí ẹ sì pè mí kẹ bá wí àbí kẹ pè é ṣàkíyèsí. bẹ́ẹ̀ ni àwọn ò tí ì rí ìjọba rẹ̀. ọ̀nà ìgbàlẹ̀ òyà kùrìwọ̀ fọ́gbẹ̀rì ẹ káàbọ̀ àti ìrètí yín. ààrẹ ni ó lóòótọ́ nílùú yìí ṣùgbọ́n látòní yìí lọ o kì í ṣe àrèmọ́ nílùú yìí o ti dọmọ onílẹ̀.